بسم الله الرحمن الرحيم حمدا لمن أكرمنا بأحمد وزاده فضلا على من أوجد ثم الصلاة بعد والسلام على نبي دينه الإسلام وآله الأطهار خير آلي ففهم كلامي واستمع مقالي وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أرجو فمولون الله سبحانه وتعالى أشياء فما نبوة محمد صلى الله عليه وسلم hadiyo nabi ìmọ̀nà anabiwa muhammad sallallahu alayhi wa sallam oníkalẹ̀ sí rí afẹ́fẹ́ tí ilé kéwà mahad umar bin al-khattab tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ èyí tí a máa fi ṣàǹfààní fúnra wa ní àárọ̀ tẹ̀ní náà ni èyí tí àwọn onímọ̀ wa fadila tó sheikh abu musab ibrahim ibn saleh aganija tí wọ́n bá wa sọ àlàyé tí wọ́n sì máa bá yànnàná lórí rẹ̀ ní àárọ̀ tẹ̀ní náà ni tó ní ṣe pẹ̀lú usulul iman àwọn nǹkan tí ó rọ̀ mọ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí bismillah. alhamdulillah wasalaatu wasalaam ala nabiyina muhammad wa ala alihi wa asahabihi wa alena ajma'in. ọ̀pẹ́ ni fún ọlọ́run ọba ọba tí ó tún fojúmọ́ rí máa wá di dédé àkókò yìí adúpẹ́ fún wa yìí abẹ́rẹ́ ìkíláàsì lọ́dọ̀ rẹ̀ kọ́mọ́sà àjogún rẹ̀ fún wa abẹ́ afititóbi rẹ̀ bẹ́ gbogbo àtàbà ń bẹ láyé ọlọ́njẹ́ máa bẹ lérí ìsìláàmù wa eléyìí náà ni ọ̀rọ̀ nípa ìpìlẹ̀ ìgbàgbọ́ àwa mùsùlùmí ẹ rí i pé tá a bá wo gbàgbọ́ wa a rí i pé ọ̀pọ̀ gan àmú láwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ rẹ̀ gangan tó ṣe pé gbogbo àwọn ìgbàgbọ́ yòókù ní abẹ́ rẹ̀ ni wọ́n ń bẹ gbogbo nǹkan tá a bá sì ní láyé òun náà ní sábà máa nípìlẹ̀ ẹ rí i pé ilé nì ìmọ̀ nípìlẹ̀ tí ọba nípìlẹ̀ mo la fẹ́ kọ́lé lérí nǹkan tí yẹn sì máa ṣe pátápátá gbogbo ẹ̀ náà ní ṣe kíni ló máa nípìlẹ̀ tí kò sí kan nínú ẹ̀ tí òkè nípìlẹ̀ àwa mùsùlùmí náà ní a ní ìpìlẹ̀ ìgbàgbọ́ wa kọ́dà a ní ìpìlẹ̀ islam ó jẹ́ sí pé ní islam taari nǹkan méjì ló dó lórí àkídàtàn wọ̀ sẹ̀ríà islam dó lórí ìgbàgbọ́ bẹ́ẹ̀ sì ni ó dó àwọn òfin ẹ̀sìn a dẹ̀ ti mẹ́nu kàn dáadáa nínú àwọn nǹkan tọ́jọ́ mọ́ àwọn ọ̀rọ̀ òfin ẹ̀sìn bí ọ̀rọ̀ ọ̀run bí ọ̀rọ̀ ààwẹ̀ bí ọ̀rọ̀ zaka àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ náà làwọn nǹkan míì tó jẹ́ àwọn ọ̀rọ̀ gbàgbọ́ wa àti mẹ́nu kàn án lóríṣiríṣi nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ èyí tí ó ti síwájú nínú àwọn ọdún tí a ti lò sẹ́yìn pẹ̀lú ògótọ́ ọlọ́wọ́n ọba eléyìí ọmọ dá lérí àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ yìí gangan tó ṣe pé tí mùsùlùmí ọba láwọn ìpìlẹ̀ yìí lọ́wọ́ tí ọba mọ̀ ọ́n tí ó sì nígbàgbọ́ sí i kọ́mọ̀ pé òun ò lẹ́sìn nìyẹn kò dẹ̀ sí ẹ̀sìn ní ọwọ́ òun torí ẹ̀ àwọn ìpìlẹ̀ ìgbàgbọ́ wa yìí mẹ́fà náà ni mẹ́fẹ̀ẹ̀fà yìí ọ̀pọ̀lọpọ̀ anáàlà máa dárúkọ rẹ̀ àmọ́ àkànmọ́lérè fèé ni àmọ́ bó ṣe yẹ ká mọ̀ àwọn nǹkan kan ń bẹ lábẹ́ mẹ́fẹ̀ẹ̀fà yìí lábẹ́ ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ tó ṣe pé dandan ni ká mọ̀ tá a bá ti mọ̀ àti lè jẹ́ mùsùlùmí gidi kí làwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà náà àwọn anáàlà máa ń pè ní àríkánù iman tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáàbá máa wí wọn máa ní píkálù ní gbàgbọ́sọ́lọ́wọ́n ọba al-imanu billah ká ní gbàgbọ́sọ́ àwọn màláyíkà ká nígbàgbọ́ sí tìrọ ọlọ́run ká nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ ọlọ́run ká nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndàlẹ̀ kìámà ká nígbàgbọ́ sí kádàrá dáadáa kádàrá ni àti aburú rẹ̀ gbogbo nǹkan mẹ́fà tá a kakalẹ̀ yìí gbogbo ẹ̀ lọ́lẹ́rìí nínú ọ̀rọ̀ wa lọ́lẹ́rìí nínú nínú nínú nínú tìrọ ọlọ́run ọba wa ó sì lẹ́rìí nínú súnà anaduwa muhammad sallallahu alayhi wa sallam ìwọ náà gbọ́ bíi tí ọlọ́run ọba aláàtí ń sọ fún wa nípa pé àwa mùsùlùmí ní ká lọ mọ̀ pé ìpìlẹ̀ ìgbàgbọ́ wa lélẹ́yìí sóràtú lè bá kọ́ra fásitì one seventy seven ọlọ́ni lẹ́yìn sálẹ̀bẹ̀rọ̀ ọlọ́ni kìí ṣe dáadáa lẹ́yìn sálẹ̀bẹ̀rọ̀ à ń tó wà lò wòjó àkúnkèbálà mọ́ṣẹ̀lẹ̀kì wà lọ́gìrì ọlọ́ni kìí ṣe dáadáa pé kìí ṣe ń tá lè pè ní dáadáa lójú méjèèjì òun náà ni pé à wà lò wòjó àkúnkèbálà mọ́ṣẹ̀lẹ̀kì wà lọ́gìrì káwá rí pé ẹ̀yìn èèyàn ní ẹ dájú kọ ibùyọ oòrùn àbí ibùwọ oòrùn ẹ̀ ń kírun ẹ̀ ń yọ sàká àbẹ́ ń ṣe àwọn sí olóore gbogbo àwọn nǹkan yóò tí ì lè jẹ́ sí olóore lójú méjèèjì o ń tá a lè pè lójú iṣẹ́ olóore òun gangan náà ni mọ̀nà àmàna bí ẹni tó bá nígbàgbọ́ sọ́lọ́hún ọba wọlé yahoo mi lè àkèrè tó sì nígbàgbọ́ sọ́jọ́ gbẹ̀ndàlẹ̀ kìyàmà wọlé màláyìíkà àtàwọn màláyìíkà wọlé kìtàbì tó sì nígbàgbọ́ sí tìrọ̀ ọba wà nàbí yéèna bẹ́ẹ̀ sì ni ẹni tá a pè lẹni tí ń ṣe dáadáa òun lẹni tí ìgbàgbọ́ bá ń bẹ lára rẹ̀ nípa àwọn ànábì ọlọ́run ọba tó ṣe pé gbogbo wọn pátápátá ló ní bìlífù nínú wọn ẹni tó bá bìlífù àwọn apá kan àwọn ànábì tí ó bìlífù àwọn kan ànábì ìtumọ̀ rẹ̀ ni pẹ̀lú ẹni bẹ́ẹ̀ náà nì kò tí ì jẹ́ni tí ń ṣe dáadáa tẹ́lẹ̀ yìí sọ fún wa pé ká kírun lásán kọ́ ni tá a lè pè ní dáadáa ẹni tí bá ń kírun ni tí ọba sáwọn ìpìlẹ̀ gbàgbọ́ yìí lára rẹ̀ tí ó mọ̀ bó ṣe tọ́ àbọ̀mọ̀ lórí ìfẹ́ lásán ká mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ irun rẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba subahana wàtàhálà tọ́ alákọ̀ọ́kọ́ nínú àwọn àwọn ìpìlẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà ni alìmánu bìlá ọ̀nà wo lágbà fi nígbàgbọ́ sí ọlọ́run ọba subahana wàtàhálà àwọn nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ la gbọ́dọ̀ nígbàgbọ́ sí látara pé anígbàgbọ́ sọlọ́wọ́n bàálà táwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní tí a bá ti nígbàgbọ́ sí mọ́ pé anígbàgbọ́ sọlọ́wọ́n bàálà tí nǹkan yìí ò sí nínú ẹ̀mí wa sí ọlọ́wọ́n bàálà kámọ̀ páàsì kìíní àgbà ọlọ́wọ́n ọba gbọ́ alákọ̀ọ́kọ́ nínú tá a fi mọ̀ pé mùsùlùmí yìí ní ìgbàgbọ́ ọpọ́gbọ́ ọlọ́wọ́n ọba gbọ́ ń bẹ láàrẹ̀ alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ní kíni alìmánu bíláhi alìmánu bí ojú dìláhi tàhálà ó ní láti nígbàgbọ́ sí pé ọba tóun ń sìn ọba tóun ń sìn ọba yìí ọba ti ń bẹ ni bíbẹ yìí wá ní kì í ṣe pé lásìkò kan tó bẹ̀rẹ̀ kò sí lásìkò kan tí ó parí àwọn yorùbá máa sọ wọn ní ọlọ́run ọba ọba ti ń bẹ ni kí bíbẹ ó tó máa bẹ òun náà ni ó sì máa bẹ nígbà tí ọba gbogbo ẹni tí máa ń pè rẹ̀ ní mùsùlùmí tí ń kírun tí ń gbààwẹ̀ tí ń yọ sàká ó ní láti gbà kọ́ba tóun ń sìn òun ò sin òun ò sin òun ò sin òòsà bẹ́ẹ̀ sì ni òun ò sin tí ò sí ntí ń ẹ̀sìsì lọ́lọ́run ọba subahana wàtàhálà níta wá ń sọ yìí eríṣiríṣi àwọn ẹ̀rí lọ́tọ̀kàlẹ̀ ẹlẹ́rí kọ́dà kìí sẹ̀rí kọ́ránì nìkan lọ́tọ̀kàlẹ̀ ẹlẹ́rí nínú àwọn àwọn nǹkan mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ní tọ́ka sí pọ́lọ́wọ́n ọba láǹbẹ̀ àkọ́kọ́ nú ẹ̀ àdámọ́ tọ́lọ́wọ́n bá àlá àdámọ́ ẹnì kọ̀ọ̀kan wa ń tọ́ka sí pọ́lọ́wọ́n bá àlá ń bẹ níjọ́ tá a bá ti gbìyàn sáyé tí má ti ń bẹ láyé tí ti ń bẹ láyé tó ti di pé ọgbọ́n ọmọ tún sósì ni ó ti máa mọ̀ pé nìkan ló ṣe kéhùn lockdown wá sáyé láì ṣe pé ìròrí burúkú kan ti wá wọnú ọkàn rẹ̀ àwọn ìròrí kan téèyàn máa káwọn èèyàn máa kọ́ nílé ìwé tí wọ́n máa sọ fáwọn èèyàn pé ayé yìí ọ̀sàdédé kò sẹ́ni kankan tó dá ayé yìí gbogbo àwọn èèyàn gan bí tá a ti sẹ̀wá látara àná kíni a rí pé léyìí nò ìròrí burúkú kan ní sẹ̀sẹ̀ ń wọbẹ̀ yẹn gbogbo èèyàn téèyàn bá dáyé tí ìròrí burúkú tí ìwọnú ọpọlọ rẹ̀ tó bá ti di pé nílà káyè báyìí àdámọ̀ yẹn wọ́n máa sọ fún un pé ẹnìkan ló dáhùn ẹnìkan ló dáyé ẹnìkan ló dóorùn ẹnìkan ló dóṣùpá ẹnìkan ló dá bí gbogbo ilẹ̀ ṣe ń sún bí ilẹ̀ ṣe ń mọ́ tí gbogbo ẹ̀ wá rí bó ṣe rí ẹ̀ gbogbo ẹ̀ létò ń lọ bó ṣe yẹ kọ́ lọ àfa àárí pé kí ọ̀sán ó dàárọ̀ àṣírí kí àárọ̀ di ọ̀sán àárí pé bíi tí ká ní pé oòrùn fẹ́ jáde níjọ́ kan òṣùpá lọ́wọ́ àti ibẹ̀ jáde ẹnìkan ló ṣe àwọn nǹkan yìí bí ó ṣe ṣe yẹn àdámọ́yọ̀mọ̀ sọ fún wa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà sì ni nínú àwọn ẹ̀rí tí ń tọ́ka sí pọ́lọ́wọ́n bá láǹbẹ̀ òun náà ni làákàyè ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ẹni tí làákàyè rẹ̀ bá pé tí làákàyè rẹ̀ fapò dáadáa tó múnádóko yóò mọ̀ sọ fún un pé bí gbogbo nǹkan ṣe ń bẹ̀ yìí pátápátá yìí kò ní láti máa bẹ bẹ́ẹ̀ kò sàdédé máa bẹ bẹ́ẹ̀ ẹnìkan ní mú bẹ làákàyè wọ́n máa sọ fún wa pé gbogbo nǹkan tá a sì náà kọ́ ni ọmọ múra rẹ̀ bẹ ẹnìkan ní ọmọ mú bẹ kọ́dà àwọn nǹkan ti sọ̀rọ̀ láàrin wa náà lónìí à ń rí mọ́tò ni à ń rí pléènì ni à ń ráwọn nǹkan táwọn èèyàn tí wọ́n ń ṣe láyé ni gbogbo ọmọ kọ́dà bàbá rí yàrá wa àbí làákàyè àwọn èèyàn tá ẹnìkan náà lọ da nítorí pé láàbùdá minkulè hadithin mímúhdithin gbogbo nǹkan tá a bá ti di pé ń sẹ́ni ọgbọ̀rọ̀ ní ẹni tó ṣe kíni ẹni tí ń mú bẹni làákàyọ̀ ọmọnìyàn ni ó sọ bẹ́ẹ̀ fún wa ẹ rí i pé lápèjúwe ní sìnkẹ́yìn orí ilé kan kí lẹ́yìn ó tóbi bóyá bíi twenty five story ni ó tóbi wọ́n kọ́ dáadáa wọ́n kùn dáadáa wọ́n fọ́níṣẹ̀ dáadáa wọ́n to nǹkan oríṣiríṣi síbẹ̀ gbogbo nǹkan téèyàn fi ń gbádùn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́nìkan wá dé kó wá ní bó ṣe ń wọnú léyìí bó ṣe ń wà fún yìí o àfi yẹn náà lọ sàdédé kọ́ra rẹ̀ òun lọ sàdédé dára rẹ̀ òun lọ sàdédé fọ́nìṣà rẹ̀ òun lọ sàdédé túnra rẹ̀ sí òun ló kó ẹ rí i pé àná ògidì rọ́ọ̀lọ̀ ń pa torí ẹ̀ ní pé làákàyè ń sọ fún wa pé ayé yìí ọ̀sàdédé máa rí bẹ́ẹ̀ kò kọ̀sàdédé rí bẹ́ẹ̀ kò kọ̀sàdédé rí bẹ́ẹ̀ ọlọ́run ọba allah subhanahu wa ta'ala làákàyè tí nǹkan bá ti ń se ni ọ̀sọ̀ pé kẹ́ni ayé yìí nǹkan sàdédé bẹ bẹ́ẹ̀ ni kì í ṣe pọ́lọ́run ọba allah ni mú bẹ́ẹ̀ ọlọ́run ọba ni mú bẹ́ẹ̀ ajẹ́ pé làákàyè ń sọ fún wa pọ́lọ́run ọba allah ṣe kẹ́ni ọba ti ń bẹ ni tọ́ nínú àwọn ẹ̀rí tí ń tọ́ka sí pọ́lọ́wọ́n bá aláǹbẹ òun náà ni kùránì àti súnà gbogbo ìwé tọ́lọ́wọ́n bá aláṣọ̀kalẹ̀ pátápátá láti sánmà gbogbo wọn pátápátá ní ń sọ fún wa pé ọlọ́wọ́n ọba àlá ń bẹ torí pé tá a bá wọ àwọn ìwé yẹn ni lẹ́yìn tí wọ́n ń sọ fún wa pé ọlọ́wọ́n ọba àlá ń bẹ bí yẹn bá dé ibi eh, old testament ni nsọpọlọmọba aláǹbẹ new testament ni nsọpọlọmọba aláǹbẹ eh, kùránì ni nsọpọlọmọba aláǹbẹ sófò ibrahim ni nsọpọlọmọba aláǹbẹ tabatún wa gbogbo àwọn nǹkan yìí náà tabatún wo àwọn òfin ẹ̀sìn tọ́lọ́mọba aláàgbé kalẹ̀ fún wa a rí i pé àwọn òfin ẹ̀sìn yẹn ní ó jẹ́ àwọn nǹkan tó ṣe pọ́lọ́mọba gbé kalẹ̀ lèmọ̀sọ́ọ̀lì ìlẹ̀kalẹ̀ fún àǹfààní tàbá wá rí àwọn nǹkan yìí ni a rí pé àwọn nǹkan yẹn bá àwọn ọmọnìyàn mu a jẹ́ pé ọba tó ní àwọn èèyàn yẹn tó làwọn ẹ̀dá yẹn náà ló sòfin yẹn a jẹ́ pé ọba táwa sòfin yẹn ni ọba yìí ṣe kí ni ọba yẹn ń bẹ ni nínú àwọn nǹkan tí tún tọ́ka lẹ́rìí pé ọlọ́run ọba là ń bẹ àwọn ni pé àwọn nǹkan tá à ń rí àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan yìí náà ń tọ́ka sí pọ́lọ́run ọba ìmọ̀ gbàdúrà wa ó ti gbàdúrà àwọn ànábì ọlọ́wọ́n ọba síwájú ó ti gbàdúrà àwọn ànábì àwọn ẹni ọlọ́wọ́n ọba síwájú so àwọn nǹkan yìí ni gbígbàdúrà ní ta ní ń gbà pé abẹ́rẹ́ ah, ọlọ́run ṣe báyìí fún wa ọlọ́run bá wa ṣe báyìí àròjò bá wa rọ̀jò àrí báyìí bá wa ṣe báyìí gbogbo àwọn nǹkan tá à ń ṣe yìí tí a sì máa tọrọ nǹkan yóò sì máa rí bẹ́ẹ̀ a jẹ́ pé ọba tí ń fún wa ní nǹkan yẹn ọba yẹn ń bẹ ni lábẹ́ àwọn nǹkan tá à ń rí náà nì àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sáwọn ànábì ọlọ́run ọba gẹ́gẹ́ bí àwọn ayat àwọn àmì tí ń ṣẹlẹ̀ sí wọn nínú àwọn tọ́lọ́wọ́n bá fi ń mú fífi ràn wọ́n lọ́wọ́ káwọn èèyàn lè mọ̀ pa nẹ́bí ọlọ́wọ́n bá ni wọ́n eléyìí náà túmọ̀ sí pé ọlọ́wọ́n bá láǹbẹ̀ ẹ rí irun tó ṣẹlẹ̀ sí musa nígbà tí musa débi odò tó débi red sea tó débẹ̀ tí fìrì àwọn náà lè lọ bẹ̀ tí musa ò rí ibi tí ó gbà mọ́ ọlọ́wọ́n bá láàánú kó ṣe kíni kọ́ nínú pọ̀pọ̀ rẹ̀ mọ́ odò odò sì ṣe kíni ó pín sọ́nà bíi méjìlá láàárín odò wọ́n sì bẹ̀rẹ̀ sí ní rí ilẹ̀ lọ́nà méjìlá tọ̀ omi wa ń lọ lọ́tún ń lọ lọ́sì tọ̀ eléyìí ni ó túmọ̀ sí pé àmì ńláńlá kan ni ẹnìkan ló ṣe ẹni tó ṣe àmì ẹni ẹnìyẹn ṣe gẹ́ni ẹnìyẹn ẹ̀ ṣe sì ni bẹ́ẹ̀ náà lànàbí wa muhammad sallallahu alayhi wa sallam nígbà tí àwọn gẹ̀fẹ̀rí ìlú mẹ́ka tí wọ́n fẹ́ challenge rẹ̀ wọ́n ní tó bá jẹ́ pà nábì ni ọ́ sọ fún òṣùpá táwọn ò sámà yìí òṣùpá ajọ́ kẹrin látàwọn yìí ó ti sọ fún bí kò máa bọ̀ wálẹ̀ rẹ̀ kó sì pín sí méjì ká lè gbà pà nábì ọlọ́run ọba ni ọ́ ọlọ anabi sì sọ anabi sì sọ fún òṣùpá máa bọ̀ wá alágbára tọ́lọ́wọ́n ọba àlá ṣe kí ni òṣùpá yẹn sì pín méjìlá tókè ó sì sọ̀ka ọ̀lẹ̀ wálẹ̀ òun lọ́wọ́n bá subhanahu wa ta'ala ń jó fún wa náà kọ̀ọ̀rọ̀ hánì pé ìtàràbà ti sàáhà wà ń ṣàkọ̀lẹ̀ kọ́mọ̀ ọlọ́run ní kí ni alikiyama súnmọ́ òun lọ́fà tí kí ni tí òṣùpá fi pín sí méjì ní ayé anabi wa muhammad sallallahu alayhi wa sallam eléyìí tọ́ka sí pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba tí ń ṣe kí ni ọba tí ń bẹ̀ látara pé ó ń fi àwọn àmì ńláńlá kan ìfi ń ran àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ ìfi ń kún wọn lọ́wọ́ lérí àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ náà ni ànábìwa ẹ̀yìnsá aleyhisalatu wasalam ẹ̀ rí i pé ìmọ̀ jí òkú pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba ìmọ̀ lajọ afọ́jú pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n ọba gbogbo àwọn nǹkan yìí náà ni àwọn nǹkan tá à ń rí ni tí ọmọ sọ fún wa pé ọlọ́wọ́n ọba kan lọ́rùn àwọn ànábì yẹn ọba yẹn sì ń bẹ ni tí ọba sí kò ní jẹ́ pé àwọn sẹ́tíǹsì lọ́tọ̀dọ̀ àwọn ànábì yóò mọ̀ wá sí kínní yóò mọ̀ wá yóò mọ̀ wá sẹlẹ̀ torí ìdí ẹlẹ́yìí àkọ́kọ́ gbàgbọ́ wa ni tí ò gbọ́dọ̀ yẹgẹ òun ní ká gbàgbọ́ ọlọ́run ọba àlá ọba tí ń bẹ ni gbogbo yìí tá a máa kọ́ níléèwé tí wọ́n máa kọ́ wa níléèwé lóríṣiríṣi tí ò nítumọ̀ tí wọ́n máa sọ fún wa pé àbí kíní kan ọlọ́run ọba ayé jìsà máa bẹ ni kì í sọ pé ọlọ́run ọba lọ́ọ́ da ayé o òun ló sì dá ìtì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ eléyìí jẹ́ àkọ́kọ́ orígun ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sọ́lọ́hún ọba orígun kejì nínú tá a gbọ́dọ̀ ní sọ́lọ́hún ọba tá a gbà pé agbọ́lọ́hún ọba gbọ́ òun náà ni pé àlè ìmánu bí robo òbí yá ti ká nígbàgbọ́ sí robo òbí yá ọlọ́run ìtumọ̀ eléyìí náà ni pé ká nígbàgbọ́ pé ọlọ́run ọba subahana wa tahala wa rọ́bù òun lọ́ba gbogbo ayé òun ní ń tọ́jú ayé òun ní ń re ayé òun ní ń kọ̀ǹtúrò ayé òun ní ń ṣe gbogbo ẹ̀ bí ṣe ń ṣe yìí òun ní ń darí ayé kò sẹ́ni tí ń bá darí rẹ̀ láṣẹ̀rí kálá o kò lórogún níbi dídarí ayé yìí ẹnìkan yìí bọ́lọ̀hún ọba darí ayé kò sí àkìtọ́ọ̀bù kan kò sí gáúsù kan kò sí àbùdálù kan tí ń bọ́lọ̀hún ọba láti fi ń darí ayé ẹni tó ti gbàgbé gáúsù kan ń bẹ tí ń kọ̀ǹtúrò ibì láyé àbáwọn àbùdálù kan ń bẹ tí ń kọ̀ǹtúrò ibì láyé irú ẹni bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé kò tí ì nígbàgbọ́ sọ́lọ́hún ọba subahana wa ta'ala nínú tá a fi gbà pọ́lọ́hún ọba ní nínú gbàgbọ́ tá a ní sọ́lọ́hún ọba tó ṣe pé kí ni tá a fi nígbàgbọ́ sí òdòbò bí ìyá ọlọ́hún ọba òun ni wíwà pé káwà pé kò sẹ́nìkan tó ń ràn lọ́wọ́ lérí gbogbo tí ń ṣe ọlọ́hún ò sì ní bùkátà sẹ́nìkan kan nínú àwọn ẹ̀dá rẹ̀ lára ń tá a nígbàgbọ́ sí ọlọ́hún ọba náà ni pé kábàpọ̀ ọlọ́hún ọba yìí nìkan lọ́ dá gbogbo ẹ̀dá pátápátá kò sí ẹnìkankan tí ọba àdá ẹ̀dá òun náà ló sì níjọba sánmà òun ló ní ìjọba alẹ̀ bẹ́ẹ̀ náà ni pé a nígbàgbọ́ sọ́lọ́wọ́n ọba náà lọ́ba òun náà lọ́ba tó ṣe kí ni ti ń pàṣẹ ayé yìí ẹnìkan yìí bá a pàṣẹ nílẹ̀ ayé yìí kò sẹ́ni kankan tó tó bẹ́ẹ̀ tí ọmọ wa bá pàṣẹ àwọn kan mọ̀ wá sọ nínú tá a ti sọ fúnra wa rí wọn aláwọn kan bẹ òlé ọlọ́wọ́n ọba ni àwọn máa ń sọ fọ́lọ́wọ́n ọba pé kó ṣe é ni sàtí dẹ̀kọ̀dẹ̀ gbọ́dọ̀ má ṣe ọlọ́run ìkọhun kìí kọhun wọn hmm, ìsọkúsọ lélẹ́yìí ìsọkúsọ lélẹ́yìí ọlọ́run ọba ni kò sẹ́ni tó tó pàṣẹ fún kọ́dà nẹ́bì gan tó pàṣẹ fún sọlọ́láhu aleyhi wasalam ká tó wá sọ pé ká tó sọ pé àwọn wòlíì kan lásán lásán táàtì ẹ̀mọ̀ kí bóyá wòlíì wọn tó dọ̀ ọlọ́run ọba àbí kò dé ọ̀dọ̀ ọlọ́run ọba àlá ọlọ́run ọba àlá ń sọ fún wa nínú alukoraani ọlọ́run alá láwùlọ kọ́lì kò wà lámù ọlọ́run lé mi ọlọ́run ọba èmi ni mo dá gbogbo ayé pátápátá èmi ni ń sì pààyàn èmi ni ń jiyàn èmi mo dá gbogbo tí ń bẹ láyé àti ń tẹ́ ẹ̀ mọ̀ àti ń tẹ́ ẹ̀ mọ̀ àti tí ń mí àti tí ò mí àti tí àti tí ó ṣe pé ẹ̀yin èèyàn ní ọkọ̀ wà bọ́rọ̀ gidi lásán náà ni gbogbo àwọn nǹkan yìí pátápátá ọlọ́run bá lọ dá wọn ọlọ́run náà ní sí ń pàṣẹ nínú wọn ọlọ́run bá aláàtún sọ fún wa nínú alukur'ani ọlọ́run ní dáhà ní kọ́mọlọ́hù rọ́bùkún ọlọ́run ní eléyìí ní ọlọ́run ọba yín o ọba tí ń tọ́jú yín láwùlì mọ́lẹ̀kọ́ ọba yìí náà lónìí ìjọba ayé yìí pátápátá wàlẹ́dí nàtàdínrún nàmíndóníhìí ọlọ́run ní àwọn nǹkan tẹ́ wá ń pè lẹ́yìn ọlọ́run ọba yìí máa yẹmúlẹ kó na mi ń kìtìmíìrì ọlọ́run ní gbogbo àwọn nǹkan yìí wọn ò ní agbára kankan wọn ò ní agbára kankan kọ́dà bó ṣe lè wù kọ́ mọ àwọn tí máa kọ́ fa síìdì làbídùn gẹ́gẹ́ bí èèpo ara síìdì làbídùn tí máa kọ́ fa rẹ̀ àwọn nǹkan tẹ́ ń pè lẹ́yìn ọlọ́run ọba yìí wọn ò ní agbára rẹ̀ tó dìde ẹlẹ́yìí jẹ́ mọ́ gbogbo wa ni agbọ̀rọ̀gbà kọ́lọ́wọ́n ọba ọba tó láyé ni ọba tó sì làwé èèyàn ni òun náà ló sì dá wa tẹnìkan bá tún lóun lòun láyé àbóhun lòun kọ̀ǹtúrò ayé ká mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ òkòrọ́ ni kọ́dọ̀ òun gánà mọ̀ pé òun kọ́lọ̀ òun láyé nǹkan ń sọ ní tìfẹ́ ẹnu ni irú èyí tí jìbìrì fèrè àwọn náà sọ sọjọ́ pé kò sínú ọkàn tiẹ̀ náà bẹ́ẹ̀ àmọ́ ọba fi ṣègbéraga lóní pé anna rọ́bù kúnmọ̀lẹ̀ àlà tí ń sọ fáwọn ará mísírọ̀ ọjọ́ náà lọ́hùn pé èmi lọ ó tún sọ fún wa ń bò mí pé yá àyù àlèmọ̀láwò mo pẹ̀yìn ìjọ mi ó ti yé má àlèmùtòlà kún mí ní ìláyè gẹ̀rí mí mọ ọlọ́run ọba mi tó yàtọ̀ sí mi fún yín ìfìdáwọ́ náà ń parọ́ ni òun gẹ́ náà mà kókó rọ́ lòun ó mà pòun òun ìsọlọ́run ọba torí pé ẹ̀mí rẹ̀ gẹ́gẹ́ gbà pé kì í kò sọlọ́run ọba nígbà tó di pé ikú fẹ́ gbà mú tọ́lọ́run eléyìí túmọ̀ sí pé ìbára nìkan láyé tó lọ́wọ́ àti àwọn mọ̀láìkà àwọn jọ ń ṣe àwọn jọ ń ṣe mítìnì ni àbọ̀wọ̀n àtọ́lọ́wọ́n ọba àwọn jọ ń ṣe mítìnì ni òkúrọ́ ni òun náà mọ̀ bẹ́ẹ̀ òun náà mọ̀ pé òkúrọ́ lòun ọlọ́ni wàjá hadu òbí ha wàstáì kọ́nẹ́tì ha ànfóṣohun zoliman wà olówàn ọlọ́run ni wọ́n kà ń ṣàtakò lásán ni ó má mọ̀ dájú pé àwọn àwọn ọmọ kankan àwọn ọ̀dá kankan mọ wọn kà ń sọ eléyìí ni nítàbọ̀sí ni wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n sì fi ń kọjá àlà lórí ilẹ̀ ọlọ́run ọba láàánì eléyìí ni ìgbàgbọ́ kejì tá a ní sọ́lọ́run ọba ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹta èyí tí a máa ní sọ́lọ́run ọba tá a gbà pé yẹn gbọ́ lọ́run ọba gbọ́ òun náà ni pé àlè ìmánu bí olóhìyàtì ká nígbàgbọ́ ṣe ipe ọlọ́run ọba nìkan lọ́ba tí èèyàn máa jọ́sìn fún bí anahu wàdáhu àlè ìlàwẹ̀ hakula ṣẹ̀ríkálà agbọ́dọ̀ pàkọ́ lọ́run ọba yìí òun náà ni ọlọ́run ọba lóhun nìkan òun náà ló tó sìn òun sì lọ bó òdodo ọba àyèsí ni kò ní orogún nínú ìjọsìn òun nìkan lẹ́yìn máa ń jọ́sìn fún a sì máa jọ́sìn fún ọlọ́wọ́n ọba yìí hubban a máa jọ́sìn fún ọlọ́wọ́n ọba yìí hubban wọ́ta àdéhìmá a máa jọ́sìn fún nítorí pé kíni a máa fi nífẹ̀ẹ́ rẹ̀ a sì máa fi gbé tóbi kìí kà pé a wàá sọ pé à ń jọ́sìn fún ọlọ́wọ́n ọba à ní nífẹ̀ẹ́ ọba tá à ń jọ́sìn fún a sì ní fi gbé tóbi kọ̀gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀. gbogbo ẹni tí ọba jọ́sẹ̀ fọlọ́run ọba ọgbọ̀dọ̀ máa nífẹ̀ẹ́ inú rẹ̀ gbọ́dọ̀ máa dùn sí pé ọlọ́run ọba ló pa òun láṣẹ kó sì máa fi gbé ọlọ́run ọba tóbi torí ìdí eléyìí jama nínú àgbàgbọ́ tá à ní sọ́lọ́run ọba náà níbi nígbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹta lábẹ́ ọlọ́run ọba kó ọba tó yẹ kẹ́ẹ̀sìn kèé sòkúta o kèé se gí o kèé omi o kèé se èèyàn o kèé se màláyíkà o ọba yìí ọba yìí ọ̀kan náà ni láàyèláha ìláhò ọba àyè àní kò sẹ́ni kankan tíjọsìn tọ́sí pẹ̀lú òdodo àyàfóhun nìkan ó wà yẹni arrahman rahim ọba àyè òun náà ni ọba kíni ọba tí ń kẹwa tí sì ń se kíni tí ń máa ṣèkìyẹ ẹnì kọ̀ọ̀kan wa torí ìdílé ìjàmbá mùsùlùmí ọlọ́run ọba tí à ń sọ yìí òun náà ni ọba ètò ìsọ̀bẹ́kìnni tí a lè fi jọ́sìn tá a lè fi mọ̀ tá a sì gbọ́dọ̀ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo ọjọ́ téèyàn bá ti wà láyé tó ṣe pé ó ń jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba àlá irú ẹni bẹ́ẹ̀ ò tí ì nígbàgbọ́ sọ ọlọ́run ọba nù ìwọ tó ṣe pé ọba tálá ló ń sìn àbísàgó òun ló ń júbà fún ìwọ tó ṣe pé sẹ́rẹ́ lọ́ọ́ máa ń lù láàárọ̀ láàárọ̀ ò sin ọlọ́run ọba o ìwọ tó ṣe pé ọmọ ń tọ́pọ̀ lé nǹkan kan lórí ni ò sin ọlọ́run ọba o ìwọ tó ṣe pé ìwọ ń tiẹ̀ ní ọmọ ẹgbẹ́bọ káàkiri ni nígbà tó bá nídìí ìrànlọ́wọ́ tó ọba tó tí nǹkan yẹn ò tí ì tú ọ lọ́wọ́ ẹbọ lọ́wọ́ máa gbé káàkiri ìpìsẹ́ lọ́wọ́ máa káàkiri irú ìwọ bẹ́ẹ̀ ò ṣe kẹ́ni ò sin ọlọ́run ọba àlá anábìwá yusuf alayhi salatu wa salam ń sọ nínú alukur'ani nígbà tí ń se wáàsí fáwọn tí wọ́n jẹ wà nínú ẹ̀wọ̀n ó ní àhàrìbáàbùn mutafarikuna khairun amilọ́hùlẹ̀ wáhìdùlẹ̀ kọ̀hab ẹ̀yìn èèyàn ẹ̀yìn akẹgbẹ́ mi sí àwọn ọlọ́wọ́n ọba tí wọ́n pín yẹlẹyẹlẹ yìí igi òkúta omi ọ̀làríkà èèyàn sáwọn eléyìí òun ni ó ni àbí ọlọ́wọ́n ọba ẹyọ ọ̀kan ọba tí ń borí gbogbo nǹkan tó túmọ̀ sí pé gbogbo ẹni tó bá gbà kó ń gbà pọ̀ lọ́wọ́ bá láǹbẹ̀ ọ gbọ́dọ̀ gbà pé ìjọsìn náà ni ọlọ́run nìkan ni ọmọ fún gbogbo àwọn àlàsìmọ̀ pé ìjọsìn pọ̀ tá a ti máa ṣàlàyé rẹ̀ fúnra wa tọ̀ eléyìí ni ìgbàgbọ́ kẹta tá a gbọ́dọ̀ ní sí ọlọ́run ọba ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kẹrin tá a gbọ́dọ̀ ní sí ọlọ́run ọba tá a fi mọ̀ pa gbọ́ ọlọ́run ọba gbọ́ òun náà ni a gbọ́dọ̀ nígbàgbọ́ sọ́lọ́run ọba ká nígbàgbọ́ sí àwọn orúkọ ọlọ́run ọba ká sì ọlọ́run bá láwọn orúkọ kan tó fi rinlẹ̀ fúnra rẹ̀ nínú tíra rẹ̀ àti sunna anabiwa muhammad ó sì ní àwọn ìròyìn kan tó fi rinlẹ̀ fún rẹ̀ nínú tíra rẹ̀ àti sunna anabiwa muhammad gbogbo àwọn nǹkan yìí a gbọ́dọ̀ fi rinlẹ̀ fọlọ́run ọba a sì gbọ́dọ̀ fọ àwọn ìròyìn rẹ̀ fọlọ́run ọba láwọn ọ̀nà tí ó gbà tọ́ sí ọlọ́run ọba e, láìsí tu sí nǹkan míì láìsí pa gbé kalẹ̀ á sọ pé tu láìsí máa béèrè pé bó o ló ṣe jẹ́ bẹ́ẹ̀ láì ṣe pé a sì mọ wọn fi jọ nǹkan míì gbogbo àwọn nǹkan yìí láàfin ilẹ̀ fọlọ́mọba aláà subhana wa ta'ala ọlọ́mọba ní jẹ́ ọba rahman ọlọ́mọba ní jẹ́ ọba ọba alkohar ọlọ́mọba ní jẹ́ ọba alkudus gbogbo àwọn orúkọ yìí àfin ilẹ̀ fọlọ́mọba torí pọ́lọ́ ló fin ilẹ̀ fún rẹ̀ àtàyìn tí ànábì wa muhammad náà fin ilẹ̀ fọlọ́mọba ọlọ́run sì fẹ́ àìmọye ìròyìn rẹ̀ ilẹ̀ fúnra rẹ̀ nínú alukurani bí ìgbà tọ́lọ́mọba aláà tó ní mo ní gbangba wájú àfin ilẹ̀ fọlọ́mọba àmọ́ tá a bá fin ilẹ̀ fọlọ́mọba àní tún nǹkan mi o a sì ní fi jọ tẹ̀dá kankan nú àwọn ẹ̀dọ́ ọlọ́run ọba bákan náà àní sọ pé àní tu pétọ̀ wáyà bó kọ́ wájú ọ̀rọ̀ bì ká káwá ní pétọ̀ àmọ́túmọ̀ rẹ̀ àgbọ̀dọ̀ sí bẹ́ẹ̀ a sì gbọ́dọ̀ máa béèrè pé bó o lójú ọlọ́run ọba aláàṣẹ rí àgbọ̀dọ̀ dáwọ́ bẹ́ẹ̀ tábà ti ń ṣe eléyìí ni àjẹpẹ́ kínni àti ń tako ìgbàgbọ́ yẹn torí pé lára àgbàgbọ́ tá a gbọ́dọ̀ ní sí pé àwọn ìròyìn ọlọ́run ọba náà ni pé ká ó ní alistiwahu ma'lum ẹ rí n tí a ń pè ní istiwahu nínú èdè lárúbáwá gbogbo alamọ arahmanu alali arishi stawa gbogbo alamọ tí a ń pè ní istiwa wọlkeif wọlkeif majahol bí ọlọ́run ṣe wá wà gangan lélẹ̀ ara ara ṣe yẹn kò sẹ́ni tó mọ̀ wa wọ́n sọ́ọ́lù ánìhó bídìí ha wá béèrè nípa kébò lọ́lọ́run ọba ṣe wà níbi tọ́wà bó lójú ọlọ́run bá ṣe rí bó lọ́wọ́ ọlọ́run bá ṣe rí bó gìgísẹ̀ ọlọ́run bá ṣe rí bó lọ́lọ́run sí máa sọ̀rọ̀ káma wá béèrè gbogbo ọ̀rọ̀ àwọn nǹkan báyìí àdádálẹ̀ ni kò sẹ́ni tí máa béèrè rẹ̀ síwájú bí ìbá sọ níbi díà torí pé àwọn sálàfù ò béèrè ànábì ò béèrè bẹ́ẹ̀ làwọn sọ̀rábọ̀ sí kíni wọn wọn ò béèrè pé bò ní ó ṣe rí ọlọ́run bá aláǹ sọ fún aláàlùkọ̀rání ọlọ́run ni wọlé láhìlẹ̀ àsìmáwòlẹ̀ òsìnà fàdé òbí ha ọlọ́run lémi ọlọ́run ọba èmi ni mo ní àwọn orúkọ tó dáa ẹ máa fi àwọn orúkọ yìí ẹ máa fi pèmí ọlọ́wọ́n ọba àlá wọ́dọ̀rù lẹ́dínà yòlìhìdúnà fi àsìmáyèhì ẹ fà wọn tó ṣe pé wọ́n máa tú kọ ọlọ́wọ́n ọba ní tòkótù wọn yìí ṣe bó ṣe yẹ kó ṣe àfa àwọn máa fún ọlọ́wọ́n ọba ló kọ tí ọ̀jẹ́ wọ́n máa ròyìn ọlọ́wọ́n ọba bí ó ṣe yẹ kó ròyìn ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala wọ́n ní ọ̀rìn àwọn tó máa ròyìn ọlọ́wọ́n ọba ìròyìn tọ́lọ́wọ́n ọba òfúnra rẹ̀ wọ́n máa fún ọba alágbádá aná ọba aláwọ̀ tọ́lẹ́rùn ọba mi tó fi sámà tó fi sásọ ọ̀bọ́ra ọba mi ọba mi gbangba ọba mi gbòǹgbò ọba mi gbùrùgbùrùgbù ah subhanallah gbogbo àwọn òròyìn yìí kò sínú alukur'ani kò sí nínú sunna anabi wa muhammad ah gbọ́dọ̀ máa fi yin ọlọ́run ọba àlá gbogbo ẹni tí bá ń serú eléyìí ah irú ẹni bẹ́ẹ̀ ni ní ti ń fi nǹkan míì bọ ìròyìn rẹ̀ èyí ti fi yin ọlọ́run ọba subhanahu wa ta'ala torí ìdílé ìjẹmọ́ mùsùlùmí àwọn nǹkan yìí la gbọ́dọ̀ ní sí ọlọ́run ọba nínú gbàgbọ́ wa táwọn nǹkan yìí ọba ti rinlẹ̀ sí wa nínú gbàgbọ́ tá a ní sọ́lọ́wọ́n ọba káwọn káwọn gbọ́ lọ́wọ́n ọba gbọ́ o bí yẹn bá kírun kò kí nǹkan kan o tí yẹn bá gbà ẹ̀kọ́ gbà nǹkan kan o torí ẹ̀ kọ́lọ́wọ́n ọba subahana wa ta'ala kọ́mọ́sà ṣe nírọ̀rùn fún wa láti lè mọ ní gbàgbọ́ sọ́lọ́wọ́n bó ṣe tọ́ àti bó ṣe yẹ subahana kalahuma wabi amdik ashadu alahilahila anta astafika wa tubule. adúpẹ́ fún ọlọ́run ọba subahana wa ta'ala akí àwọn mọ̀dírù wa lórí gbogbo àwọn àlàyé tí wọ́n ṣe fún wa yìí nasalaam subhanahu wa ta'ala an yi jizila lahul mathuba abẹ́lẹ́ ọba subhanahu wa ta'ala kó má ṣàjẹ́ kí ẹ̀sán wọn kí ó pọ̀ lọ́dọ̀ rẹ̀ ọ̀rọ̀ nípa bíbẹ ọlọ́run ọba àti àwọn tí a fi mọ̀ pé ọlọ́run ọba ń bẹ àti àwọn tí bíbẹ ọlọ́run ọba ti ń béèrè ní ọ̀dọ̀ wa òun náà ni àwọn kan tí wọ́n ti ṣe lálàyé fún wa ẹ má jẹ́ àbá wọn tako ẹ má jẹ́ àbá wọn sọ pé sẹ́yìn rọ́lọ́run rí ni ọlọ́run ọba ò sí gẹ́gẹ́ bí ìwọ tó lọ ṣe tó bọ́rò philosophy in school tí wọ́n mọ̀ prove ẹ̀ pé kò sí nǹkan tí ń jẹ́ ọlọ́run ọba má jẹ́ dákun má tẹ́tí sí gbogbo àwọn eléyìí gbogbo àwọn eléyìí virus àwọn ṣàyàtìn ní kọ́lọ́mọba subhanu wa ta'ala gbogbo àwọn tó ti wà lórí wọn kọ́mọ́ṣà fọ́ọ̀kùn wọn bẹ́ẹ̀ ìwọ náà má tẹ́tí sí irú àwọn nǹkan báyìí àwọn nǹkan tí ó takò ìgbàgbọ́ àwọn mùsùlùmí ni abẹ́lẹ́ wọn bá ọba allah subhanahu wa ta'ala kò mọ́ ṣàjọ yìí tá a gbọ́ yìí kò mọ́ ṣàfi ṣe wá láǹfààní kò mọ́ ṣàṣe mímúlò rẹ̀ ọ̀nà mọ́ ṣàṣe ń rọrùn fẹ́ni kankan wa kò wá gbàdúrà wa láyé ń bí kò mọ́ ṣàjẹ́ kí a bá ara wa nínú aljanna wàlá àti tóbi rẹ̀ wàlá subhanaka allahumma bihamdi kana ṣe lọ́la ilà anta na stefano kana tóbi ilé ẹja pé mudiru wa sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn zero eight zero three two four eight zero six one five zero eight zero three two four eight zero six one five ẹja tún mọ retí ètò yìí lákọ̀tún lọ́la pẹ̀lú ògbọ́n orúkọ mi ni musadik ibn zak zakariya ibn sa'ad ọmọ àdúrà fasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh.